hey, hey. àgbèrè wò ó kógún. ẹ rí ọ̀nà tí ifá gbà kó tó máa jẹ́ bẹ́ẹ̀. orí tó máa dá dé inú àgèrèdè ló ti ń wá adífá fún ikú tí ìṣọmọ aláṣíya ọrùn tó máa lòdì gbàrà lẹ̀kẹ̀ inú àgèrèdè ló ti ń wá adífá fún àrùn tí ìṣọmọ aláṣíya ìbàdí tó fẹ́ lo mọ́sáàjì aṣọ ọba tí tanná yanranyanran inú agerede ló ti ń wá adífá fún ẹjọ́ tí sọmọ aláṣíá àtẹ́lẹsẹ̀ tó fẹ́ lo sálùbàtà parapàrapàra lórí àpáta inú agerede ló ti ń wá adífá fún òfò tí sọmọ aláṣíá hmm, ẹ̀yin olóyè ohun tí fàyè ń sọ ni wípé nínú gbogbo ìdílé méjèèje tó ń du ọba ìdílé adérọ̀gbà òṣùwọ̀n tí wọ́n kún dáadáa bírú wọn bá jọba ìlú òrò ìlú òrò ráyè ìdílé adégbìtẹ́ òṣùwọ̀n tí wọ́n náà kún bí wọ́n bá jọba ìlú òròjú ìlú òtòrò ìdílé oyèkànmí òṣùwọ̀n tiẹ̀ náà kún bọ́bá jọba ìlú òròjú ìlú òtòrò aboyún ilé yóò bí wẹ́rẹ́ àgàn yóò tọwọ́ àlàbòsùn èyíkéyìí tá a bá mú nínú ìdílé mẹ́tẹ̀ẹ̀ta jọba ìlú òròjú ìlú òtòrò aboyún ilé yóò bí wẹ́rẹ́ àgàn yóò tọwọ́ àlàbòsùn. ló túmọ̀ sí pé gbogbo ìdílé ọmọ oyè tó kù ti jẹ́ gan-an. ìdílé adégbìtẹ́ adérọ̀gbà àtòyékànmí ìdílé mẹ́tẹ̀ẹ̀ta náà ni. àwa ń kọ́ níbo lẹ́yìn tó jẹ́ kọ́kàn wá. ẹ mọ̀ pé ifá ò ní balẹ̀ ó mọ̀ wí nǹkan ọ̀pẹ̀lẹ̀ bá balẹ̀ yọ sọ̀rọ̀ ẹ fọ́ wọ́nú ẹ ní sùúrù ni ẹ jẹ́ àárí sùúrù dìgbà tí ifá bá ló kàn yín bó ṣe jẹ́nu àìkánjú tùlú ọ̀ràn bàbá gbárí ò tó sùn lọ́bẹ̀. ká ní sùúrù ká ní sùúrù ẹ ògbà tá a ti jẹ ìwé kan yìí ni ah. tó bí wẹ̀lẹ̀ bá ṣe ọ̀dà àgbà bẹ́ẹ̀ o àgbà dọwọ́ yín ẹni tó bá bọ́ ọbẹ̀ kọ́lọ́n jẹ́ kí gbà rẹ̀ ọ̀sán wá. àṣẹ àṣẹ. ìgbà táwa ní wọ́n bá ṣe àdébẹ̀ àkókò tí ó tù wá lára ni kọ́lọ́n jẹ́ ọ o. àṣẹ. bàbá ẹ bá má ti ṣe prayer. Ah, kí ló dé. ìdí ni pé ṣẹ́rí decision ọ̀tọ̀dọ̀ ó dàbí pé ó máa yàtọ̀ sí decision tífá ṣe rí ẹ má máa jẹ́ ká aláwọ̀ nǹkan tí ò dáa pàápàá nǹkan tí ò lè speak bí ènìyàn ká má máa jẹ́ kó mislead wa advice ni o mo dàgbà pé tí n bá máa délẹ̀ ẹ rí kókó nú ọ̀rọ̀ mi èmi ìbá sọ pé kí ẹ gbé ọ̀rọ̀ ifá yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan ah. òótọ́ ni mo sọ bàbá ifá yẹn ó yẹ kó mọ̀ pé ìdílé tí ok ó dàbí pé ìdílé òye kàn mí bí ẹ̀ẹ̀mẹta léraléra wọ́n ti jẹ wọ́n tún pẹ̀lú nǹkan tí ifá tún decide nsìn politics ti bẹ̀rẹ̀ bàbá ẹ̀yin gangan tẹ́ jẹ́ olórí ilé wa lọ́wọ́lọ́wọ́ yìí wọn ì tí ì bí gẹ́gẹ́ bí ìtàn àti àrọ́bá tí mo gbọ́ tí ìdílé wa ti jẹ oyè yìí gbẹ̀yìn ẹ ṣẹ́rẹ́ ni tán bá máa fi jẹ́ òun láti jẹ́ ẹni tó gbajúmọ̀ tó tún kàwé tó lè tọ́ni sọ́nà. So gbogbo ẹ̀ lọ́lọ́run dẹ̀ pèsè fún yín nídìílé wa lọ́wọ́lọ́wọ́ yìí kí ló tẹ fẹ́ fi aláwọ̀ ifá kó máa ṣe èyí tóun kó máa take side ó wà bàá mi ní etí sọ̀tọ̀ ẹ̀ wọ ní ulẹ̀ náà. kágbé ti fa kúrò irú ọ̀làjú wo nu níbi oyè jíjẹ a lè fa ọ̀rọ̀ fásẹ́yìn ah! ẹ wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀làjú tẹ̀ ń gbé bọ̀ yìí ah! a lè má fi ti ṣe o. oyè yíga ìwọ kọ́ ni mò ń pè ní àì máa fi ìkánjú láàbẹ̀ tó gbóná pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wẹ̀ o. bàbá gbogbo àlàyé tẹ ṣe pátá látẹkùn yẹn ó ti yé mi ẹ jẹ́ kí mi máa lọ no problem ọlọ́run á kọ́ àmọ́ ṣe bá ṣe máa ṣe. Ah! oyè yìí ga. wá rí i. oyè yìí ga Baba, àkùkọ bàbá mi kan láéláé àkùkọ bàbá mi kan láéláé owó ní jẹ kì í jẹ gbàdo. <laughs> ó yé mi kọjá bí ẹ ṣe sọ bàbá. ṣẹ̀rí èmi tí ẹ̀ ń wo yìí èmi gan èyí ṣọmọ kékeré mo gbọ́wọ́ ọ̀tún mọ̀ yàtọ̀ sọ́wọ́ sí mo mọ ohun tó tọ́ ságbà oyè yíga ẹni ọba ní ọmọ ṣe tirẹ̀ ìṣe eré ò ní ṣojú ẹ̀. àṣẹ wa. ilé ń jó kò ní í lè jáde. àṣẹ bàbá. ẹ̀bì tí òkè ni ó wo mọ́lẹ̀. àṣẹ wa. mo wólẹ̀ borí adé o káábíyèsí o. ẹ̀ǹdẹ́ ẹ̀ǹdẹ́ ẹ̀ǹdẹ́ ṣe. tí mo ṣe ní kí akọ̀gun yẹra fún ara mi ò rí adé lórí ẹ o ó dẹ̀ máa tó irun ẹ̀kẹta kẹ́ tó lè jọba nídìí ilé that is your third generation so ó bẹ́tà kó lọ dúró de àsìkò ẹ̀. àsìkò mi náà ni mo sì dúró de yìí àfi tó bá yẹ pé máa tún lọ lóyè àtàmì ẹlòmíì ẹ jọ̀ọ́ máa kí akọgun tó mú mi wá sí ọ̀dọ̀ yín wọ́n ròyìn bí ẹ ṣe lágbára tó pẹ̀lú àwọn staff yín tí wọ́n jẹ́ àǹjọ̀nù ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe ẹ má yẹ kójú tì mí èmi ti jẹ́ kó yí àwọn ọ̀rẹ́ mi àti gbogbo ìlú pé èmi ọba lọ́la rèé ọ̀la ọ̀hún náà la wà yìí ẹ má tún gbé ire mi ẹ má postpone mi ẹ jọ̀ọ́ gbogbo agbára àtọ̀nà tẹ bá lè bá mi gbégbà kí n dé tẹ bàbá mi kí adé ìbọ́sí mi lórí ẹ bá mi ṣe ẹ lọ fún mi ẹjọ torí Ọlọ́run nítorí wípé ẹnikẹ́ni tó bá lè gbìyànjú tó jẹ ọba ìlú wa ìlú lọ́rọ̀ yìí irú ẹni bẹ́ẹ̀ a lè fi wé ààrẹ orílẹ̀-èdè kan ìlú lọ́rọ̀ la pé ọrọ̀ ajé wà ń bẹ gidi wọ́n máa ń pọ́n wa lé láwùjọ ẹ jọ ẹ jẹ́ kí n dé tẹ yìí ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́. ó dẹ̀ dá ẹ lójú pé o fẹ́ jọba. mo fẹ́ jẹ n tó ń fẹ́ yìí ó léwu díẹ̀ o. mo ti ṣetán in no beauty, yeah. Everybody up in no beauty, yeah. In the building, yeah. I feel I need no beauty. You give me the waka Gẹ́gẹ́mígẹ́ kenge, ká lóko kéńgé, gẹ́gẹ́mígẹ́ gẹ́gẹ́ sukùsùn sókè, kenge. ká jùngológbó, ká jùngológbó, ká jùngológbó. We. you. lọ látàárọ̀ ẹ̀wọ̀n ò tí ì padà dé sà. ò tí ì dé. then sà. okay. okay tí mọ́mí bá ti dé ni mo ní kí wọ́n rí mi ní ọ́fíìsì mi. dókítà èjò tó lè tọ́ lọ́hùn sá ẹ̀gbọ́n mi ni wọ́n èmi kankan ló bí tẹ̀lé wọn anything tó bá ṣẹlẹ̀ sọ fún mi. kò sí problem. ẹ bá mi sọ̀rọ̀ ẹjọ́ ẹjọ́ ẹ sọ fún mi. tí mọ́mí bá ti dé. yes sir. enjoy dáadáa àbí mo ti disappoint ẹ. Ah, mo gbádùn. are you sure. ìtọ́ ọlọ́run. o kó jewelry sẹ́ni gbà. Ah, bá mi kú síbẹ̀ mo ṣì máa lò. kí ló dé o ní lò ní mo ṣe bó ti wọ́ṣọ. Ah, mo ṣe bó overnight ni. overnight kò sí nǹkan tó jọ. ẹyin ládùúró tó fún mi yẹn mi ṣe bí àjọmọ̀ṣeré mọ́jú ni i'm a very good giver <laughs> kì í fún yàn lówó èmi used to that mo láwọ́ gan kò ṣe yàn ń lé owó tí mo fún ẹ mo kàn fún ẹ ní èmi náà wá enjoy of course mm, lo kíní yẹn ò ní lè sùn mm, tètè change kí n lè lọ drop ẹ. ìka apanimayọ̀dà bí irú èyí ọlọ́run ọba báwo níbi tẹ́ lọ. ṣẹ́gun tó bá mọ ibi tí mo rìn délé ni wà á káàánú mi. <laughs> ẹ̀dùn náà kí wàá ní kí nìkan tẹ bá bọ̀ mí gbogbo tẹ lọ báyìí. gbogbo ẹ̀ ò tí ì lójútùú rárá kò yé mi rárá. ẹ ẹ ẹ mọ ohun tó ṣẹlẹ̀ dókítà ti wá bí wọ́n ní tẹ bá ti dé gbẹ̀kẹ̀ wá rí àwọn. mami wọn yìí kú báyìí. ò kú lágbára Ọlọ́run. ara ni mi gbogbo nǹkan tẹ́ bá mọ̀ pé ẹ lè ṣe tí mi ò fi ní kú wọn ni kẹ́ bá mi wá. ọkọ mi ò ní kú ẹlẹ́dàá mi ò ní jẹ́ kó kú mi ní fọwọ́ gbé ẹ̀sìn mo mo bu ipa ní màá sá tó fi ní kú lágbára ọlọ́run ṣùgbọ́n ọkọ mi. gbà tí mo dé inú wọ́ọ̀dù nsìn ni ṣẹ́gun sọ fún mi pé ẹni kì í yọjú sí ní lọ́fíìsì then mo tún wá notice pé Tolú ó sì ń bleed through the nose doctor ṣé kí n ṣe pé nǹkan kan ti ṣẹlẹ̀ ṣá. kò sí problem kò sí problem nǹkan tá a notice ni pé gbogbo àwọn test tán ṣe result ti jáde ṣùgbọ́n result yẹn ó jẹ́ káwa mọ̀ pé a ní lè treat ẹ̀ mọ́ bí a ní láti refer See hospital with me. mi. <laughs> ẹlẹ́fẹ́ rìfáì. yes. Ah, owó ńlá tún nìyẹn eh, ọlọ́run gbèsè uch eh, owó ni lóòtù náà owó ni dókítà ẹ ṣàánú mi ẹ. Eh. kò tẹ́ ń ṣe ní kọ́ńtì mi Saudi Arabia. Saudi. Yeah ṣẹ́rí tí wọ́n bá ní kán rìfà èèyàn láti hospital kan síbòmíì kálàáfíà kó lè jẹ́ ni kì í ṣe láti ná àwọn ènìyàn lówó owó tẹ̀lẹ̀ fẹ́ ná náà kẹ́mi ṣá ti wà nine million naira. ah ah nine what. nine million naira. nine million bó ni mo ti fẹ́ rí nine million doctor. ẹ ẹ jẹ́wọ́ fún mi ẹ wò mí bó mo ti fẹ́ rí nine million ẹlẹ́dàá ni mi ò lè rí i. aṣọ náà sí kókó má bá yẹn. bí mo ṣe sàn owó ten pm later mo fẹ́ ṣe kàn bá yẹn. ọ̀rẹ́ dẹ̀. ṣùgbọ́n ọ̀rẹ́ dẹ̀ fi fún mi fi fún mi ẹnu gbé tí mo fi ẹ̀lẹ̀ sí látàárọ̀ kí n tó jáde òun náà mo tún padà dé tí mo tún wá ba ẹlẹ́nu ẹ̀ wọ́n má ṣe rẹ̀ léṣe ìwọ yìí. mo sọ̀rọ̀ báyìí ni final exam ló fẹ́ ṣe é sí máa wẹ̀ yìí ti sọ school fees yín ṣé kí mi wá ní year ni àbí kí n padà wá ní next year. Eh? fún mi ọlọ́run ò ní jẹ́ àtẹ̀mí àti wọ ni wa àní ní extra year ṣorí advice tí mo fún ẹ náà òun ló ṣe máa padà tẹ̀lé mo ní kó lọlé kó lọ bá mọ́ mi kó ṣàlàyé fún wọn bí nǹkan ṣe ń i mean she's your mother ó jẹ́ kó lè ṣe ní help kékeré kan tó máa ṣe fún ẹ tó bá ti pọ̀. ṣé wà ṣé wọ ìwọ ló dẹ̀ tún sọ̀rọ̀ báyìí last time tí mo lọlé gbogbo àkàrà ya fífún mi ló bàjẹ́ pátápátá tí ó kẹyọ kan ìgbà tó jẹ́ òòyà àwọn tó ń gbàwọn ẹ̀wà lọ́wọ́ wọn mo ṣe ń bá wọn yanjú owó láàrin gbogbo wọn ni ẹ́ ó wá ní kí n lọ lé. what's up darling. Hello, girlfriend. Yeah. <laughs> My life, you know. Thank you. Who you ti ẹ̀kọ́ ní nǹkan tó ṣẹlẹ̀ sí. straight to business. Wo you ti jáde o. Màá gbé tí ẹ máa nà sí yẹn. Social more chiefs ń bẹ sọ time. Yeah. Need ìdáwọn four ladies? Four ladies? Yes, mọ̀ kó máa lè ah, ah. Hey, oh yeah. fifty thousand naira per head ni. Say again. I mean fifty thousand naira per head. Oh, ṣe o. Àti bọ́lá o ṣe máa ṣiṣẹ́ ìlélẹ̀. Oh thank you father olúwo ṣe fífún mi. Adùn ló ní. Ṣé sales promo Says Sales promo kọ́ advert promo ni. Ah, ah. I mean rose. Rose. Yeah ṣé wo tiẹ̀ wá ní nǹkan míì tó ń fọjọ́ ayé ẹ̀rù mọ́jú runs lọ ni ẹ ṣé wọ́n yẹ kú ọtún mọ́rọ̀ runs kan wá sí láàrin wọn àbí báyìí. jọ fífún àbí kí ló ń pè ẹ jọ kí ni problem ẹ náà ṣé ìgbà tí mo wọlé síbà ṣé mo bá ẹ sọ̀rọ̀ ni ha adéṣẹwà ó ṣẹ mi gan ó ṣẹ mi ṣé mo ní kó bá mi fọ̀rọ̀ lọ ni káwá ní kárí ó gbẹnu òkè àti tìsàlẹ̀ ó ń bá mi sọ̀rọ̀ pé runs ọ̀dẹ̀ òṣèré that's okay má bínú ṣùgbọ́n èmi ni mo ṣe but don't worry ọkọ yìí. wo mi ìbínú tó bá mọ̀ kó fẹ́ lọ kó pe mí sórí aago. ọ̀rẹ́ lọ no problem I'll call you later. wà mí sórí ibùdó ṣùgbọ́n má bínú I'll call you there. fífún mi báwo ló ṣe máa ṣe báyìí nù òun nìyẹn sìn ó ní fifty six thousand naira ọlọ́run dẹ̀ ti bá wa ṣe àti bí wọ́n tó máa fetch wa ní fifty thousand naira per night ó dẹ̀ máa kó six thousand ṣòwò táwọn tó kù gan tó bá refuse láti bẹ́ẹ̀ fi kún èmi personally èmi lè fún ẹ wọ́n ti fi san school fees ẹ̀. It's freestyle section. It's freestyle section. Ọmọ ẹlẹ́jú pa ewé ògédù ewé ògédù ewé ògédù. bọ̀bọ̀ ìfẹ́ sọ pé òun ò gbọ́n hàn mi. ariwo ní bọ́yìn sùn ládùúgbò bí mo ṣe hàn tó mo tún pariwo orúkọ ẹ̀ tó dìde. ah baby call him phone now ṣebí he has phone call am. okay. máa rógò báyìí ọlọ́run bọ́ọ̀ yóò gbé fóònù Linda bọ́ọ̀ yóò gbé fóònù ẹ́ ha ládùúgbò yẹn padà ṣẹ̀sán ṣẹ̀sán ha Linda ń wò mí ràn ni. ló bá di ló di náà kú ó dàrin náà kú ó tún di fìrí fìrí tó bá tún dùnkù aláwo. ọdẹ kò tiẹ̀ nínú igbó òmùwẹ̀ kò tiẹ̀ lódò láláì mọ́wọ́ mẹsẹ̀ ọlọ́run máa jẹ àkàbà àkóbá àdáfà ọlọ́run má jẹ́ àárín. Start to Mr. aṣẹ́wó mr ọ̀ṣọ́mọ ọ̀ṣọ́mọ bọ́mọ tà ọ̀ṣọ́mọ bọ́mọ gbìn wọ́n tún ti dé. mo rí ẹ mo rí ẹ mo rí ẹ má fìfì làbójú. ọmọ mi ni mo fún méjì yìí o. ẹ ṣeun ma. ìyá fún mi owó wo ìyá Àjàní mi ò tiẹ̀ wá mọ èyí tó wá takú tì mí o mọ̀ wípé mi kì í ṣe bẹ́ẹ̀ o ìrọ̀lẹ́ làdéhùn wa o ó ti mọ̀ pé bá ti dìrọ̀lẹ́ ni máa ń kawó ẹ̀ lé ẹ lọ́wọ́ ó dìrọ̀lẹ́. àló nígi ti gbégi dé wọ́n ti ń jági báyìí báyìí. àkùwá yìí ti sòwò lẹ́kìn fẹ́ kì í ṣe báyìí. Ah, owó owó wà báyìí yẹnu kéwòn. bó o bá jẹ mí lówó bí n bá ṣàfẹ́ lówó ṣàwà àbá ẹ̀. ike rè ah. ń ah, bò rí ah. bóun ló ń wò yìí owó oh. bá wà bẹ́ẹ̀ máa ọkọ mi kó ajé kó àtàárọ̀ pẹ̀lẹ́. ọmọlá gbogbo àkàrà tán ó máa yẹ wo ló yìí lọ ná Ah, ah, àmọ́ mi dáná bíi ti báwo mo ta gbogbo ẹ̀ tán ni. káàbọ̀ ọmọ dáadáa. ah mami ẹ ti ta gbogbo tilẹ̀ tán ni. Ah, ó ṣì ń bẹ́ẹ̀ o jàre. ẹ jẹ́ kí n gbé kí n. ẹ ẹ má wulẹ̀ dá ìwọ tó ti lọ títa ìwọ ṣàfihàn ẹlẹ o ti ṣọrọ ajé ti ẹni èmi ń ṣọrọ ajé tèmi náà rè ó mọ̀ pé àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé tán bá dé àfàkàrà yìí náà máa ṣáàfẹ̀. àwọn míì bá dé báyìí tí wọn bá bá kàrà wọn máa máa sọ ni wípé ẹ fàkàrà lẹ fáwọn ẹlòmíì máa máa bọ̀ tó yẹ pé àkàrà wa yìí náà ló máa fẹ́ jẹ ìwọ̀nba tó dẹ́kun náà ni mi ìdí mi mọ̀ o tí wọn ṣe ọkọ mi ò ah kú ọ̀rọ̀ ajé wo mo ti ṣóúnjẹ ẹlẹ fún ẹ lé <laughs> kó wo orí òkè wà á rí kọ́kọ́rọ́ níbi tí à ń fi sí. ìyá àjàní ẹ kú jókòó mà. ọkọ mi káàbọ̀ ìyá fún mi hmm? ìgbà wo lọmọ mi wá dé. ọ wọn mà ti tó bíi ijọ́ mẹ́ta tó ti dé ìgbà tó ní wọ́n ń jà nílé ìwé àwọn ó dẹ̀ ti ṣe pépà ẹ̀ tó máa ṣe kẹ́yìn hmm, bó ṣe ya wálé nìyẹn. ẹ ó ti graduate. Ah, ah. Ah, ọlọ́run ó máa ṣe òun o a máa fi ṣiṣẹ́ eré o a máa jèrè wọn o. àmín àmín o gbogbo wa la máa kúkú jèrè àwọn ọmọ wa. Ah! ìyá fún mi ló ń fún ẹ lọ́mọ tiẹ̀. kí nìyẹn ní í ṣe. lọ́mọ tó ti ka gbogbo òwe tán tó tún bẹ́ ń kiri àkàrà. ṣebí ohun tí mò ń tà ní. ohun mo dẹ̀ fi ń rán léèwé. gbogbo ọmọ kọ́ ló lè ṣe irú ẹ̀ Àjàní tí wọ́n bá já igi tọ́mọ́tò bá já igi ilẹ̀ báyìí ọmọ mi á gbá bọ́ọ̀lù lọ ni kí ni mo á fẹ́ ṣe. mo máa dúpẹ́ tiẹ̀ wọ́n di àfọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ wọ́n ti kówó dé. ẹ àná ti kówó dé fún mi lówó yóò jẹ́ ń lọ wọ́n ti. wo ìyá ọjà ni ó dé nìyẹn ọjà rẹ rà. ọlọ́run fún mi ni mo ti ní ìfẹ́ jókòó sílẹ̀ ah. fún mi fún mi kí n máa tètè lọ máa wò. ṣáwa gbọ́dọ̀ lọmọdé lójú ẹ báyìí. má má jò má jò rí bẹ́ẹ̀ sáfún mi. ìjọ má bínú fún mi ní ten minutes kí n kàn sáré fi parí nǹkan tí mo ṣe ṣùgbọ́n. ten minutes náà pọ̀ jù kò dẹ̀ tún kéré jù kò ṣe. ṣé ò bínú pé mo dẹ dúró. Ah, ìbínú kẹ mi ò bínú rárá rárá rárá. tí bá yètè ṣe gbogbo iṣẹ́ yìí lójúmọmọ kò ní bá lọ́jọ́ rọ̀. àmọ́ nǹkan tó rú mi lójú ni pé báwo gan-an ló ṣe rí nọ́mbà fóònù mi. Ah, <laughs> òótọ́ ló sọ ṣùgbọ́n èmi tó ń wo yìí èmi ò kí ń ṣọmọ ìlú yìí but nínú ìlú tá a wà yìí ọmọ ìgboro ni mí bẹ́ẹ̀ èmi dẹ̀ mọ àwọn èèyàn jankan jankan jankan mo mọ àwọn bàbá àta lóríṣiríṣi well ọwọ́ ọ̀nkọ́ alábí ni mo ti get nọ́mbà ẹ̀ àwọn náà máa ń kọrin fún wa ní ẹ̀ mu <laughs> um, Adunni for your information èmi náà ń jẹ́ akọni. báwo ló ṣe mọ̀ pé Adunni lórí kìnnì. ìgbà tí mo sọ fún ẹ pé mo wà pẹ̀lú àwọn bàbá àgbòrò ó yẹ kó ti ẹ̀ nà ọkọ̀ alábí náà ló fún mi ní gbogbo information nípa ẹ̀ pátápátá. ọkọ̀ alábí ó yè mí náà lẹ́nu torí mò ń wò pé àlejò lè forú wọ̀lú kó a máa nàka sísàárè ìyá àgbàta sí lọ́sàn-án tí ó bá náwó ara lẹ́nu. ẹ àmọ́ ṣé kò sí o a máa rẹ́ja lọ́gbọ̀n. kò yẹ kí ẹjẹ tuntun lójú wa mọ gbogbo ayé ló mọ̀ pé inú ọ̀gbun lẹja ń gbé wá ní tí mo torí àwa gangan ni pé ọ̀rọ̀ tí a sọ ti lórí fóònù tí o tí ì fún mi lésì tí o ń ṣe mo fẹ́ kó ṣe ń mm, lójú mi torí wọ́n ní ojú àwo làwo fi ń gbọ̀bẹ̀ wo bí má rí mi bí ẹlẹ́tàn àdùnní mo nífẹ̀ẹ́ gidi ni o ó yẹ níyàwó ilé ìwọ náà wo gbogbo nǹkan tí mo bá ẹ tó ń ṣe ládùúrú gbogbo ẹ̀bùn tọ́lọ́run fún ẹ ìwọ ni mo bá ń bí tó ń bó ẹwà o ti fọ abọ́ o ti lọ ata o ti fi ẹnu fẹ́ná lójú mi léè tó dẹ̀ jẹ́ pé àwọn ọmọge òde òní wọn ò lè ṣerú ẹ o. Ah, pàápàá tó tún wá rọ́kùnrin lórí ìjókòó wọ́n á máa ṣẹ̀ṣẹ̀ ṣóṣòṣò bí ẹni pé wọn ò gbọ́dọ̀ fẹsẹ̀ tẹ̀lẹ̀ bí ara inú ilé tó ti jáde ilé àbẹ̀rẹ̀wọ̀ bí ilé èkúté ni kò yẹ ìwọ ọmọ tí wọ́n kọ́ nílẹ̀ aláwọ̀ dúdú tó sì gbẹ́kọ̀ọ́ wò mí dáadáa mo fẹ́ kó fún mi ní èsì ayọ̀ tí máa dùn mọ́ mi nù. Àdùnní tó bá jẹ́ pé kò sí egbin tàbí ẹyẹ ọ̀kín láyé ni èmi ò lè rí àfiwé ẹ o ò rí pé ó rẹwà lọ́mọbìnrin ni ẹgbẹ́ yẹlẹyẹ sì ń wọ́tọ̀ èmi náà tó bá ṣàkíyèsí wàá rí pé mi ò bàjẹ́ púpọ̀ lọ́mọkùnrin wo àtàpátá jíde bíi tiẹ̀ lèmi náà jẹ́ káwọn ọmọ olówó máa bára wọn ṣe káwa mẹ̀kúnnù náà ká má bára wa ṣe má fífẹ́ dá mi lágara mo fẹ́ fi ẹ́ ṣe ìyàwó mi ni torí wípé gbogbo good qualities tí housewife ní òun ló wà lára ẹ̀ Adoni I want you to be my wife. ah ó ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ in fact gbogbo nǹkan tó ń sọ látàrí ó kàn jẹ́ kó rí mi làwọn àmọ́ mi ò ṣe be your wife. ó dùn mí gan wípé àkókò gbà wá láàyè púpọ̀ nítorí olùkọ́ ìṣirò máa tó dé àwọn òwe wọ̀nyí ni mo fẹ́ kẹ́ jẹ́ kí a sáré rí sí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń dorí ẹ̀ kodò káàkiri àgbáyé kí lo rí lọ́bẹ̀ dash àlọ́ dash là á rí ẹnìkan kì í rábọ̀ ẹ̀ ta ló lè parí àwọn òwe yẹn. kí lo rí lọ́bẹ̀ tó fi wa arú ó sọ pé kí lórí lọ́bẹ̀ tó fi wàrú sọ́wọ́ ó gbà bó ṣí ó gbà jókòó wọ́n ló gbà. eléyìí kọ́ ta ló lè parí ẹ̀. ìwọ. àlọ́ rámirámi là ń rí ẹnìkan kì í rábọ̀ rẹ̀. àlọ́ rámirámi là ń rí ẹnìkan kì í rábọ̀ rẹ̀. ó gbà bó ṣí ó gbà. ó gbà gbogbo wọn pátá náà ṣe ṣóyẹ yín kò sí nǹkan tó ń jẹ́ wípé kí ló rí lọ́bẹ̀ tó fi wá rú sọ́wọ́ bí a ti ń sọ òwe yìí ni wípé kí ló rí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́ ṣóyẹ yín nígbà tí èèyàn bá ń jẹ òkèlè tó bu òkèlè tó fi kan bẹ̀ tó fi sẹ́nu ó tún bu òkèlè ó fẹ́ fi kan ó wá ṣe báyìí ẹ ti rí ó dáwọ́ dúró ìyẹn ni wọ́n sọ pé kí lo rí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́ tó fi jẹun mọ́ kò yẹ yín ẹ pàtẹ́wọ́ mi fún mi eléyìí sọ wípé àlọ́ rámirámi àbí kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ bí a ti ń sọ ni pé àlọ́ lámilámi làárí ẹnìkan kì í rábọ̀ ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú sá kí ló ń jẹ́ lámilámi àti pé báwo ni ó máa ń lọ tọkìn rábọ̀ ẹ̀. jókòó lámilámi jẹ́ kòkòrò kan tí ó fi ara jọ labalábá ó máa ń fò lórí omi ó máa ń bà lómi tètè àwọn etí odò kéékèèké láti máa ń sábà ríru wọn púpọ̀ nígbà tí ẹ bá dé irú odò yìí tí ẹ bá wọn máa ń pọ̀ lórí omi o tó bá bẹ̀rẹ̀ sí fò tó bá fojú bá kan lọ tó bá fò lọ o ò lè mọ̀ ìgbà tó padà wá nítorí wípé wọ́n pọ̀ ọ̀dẹ̀ jọra wọn ìtumọ̀ ẹ̀ nìyẹn tí yorùbá jẹ́ máa sọ wípé àlọ́ lámẹ́lámẹ́ là á rí ẹnìkan kì í rábẹ̀ o lè mọ̀ pé òun ló padà wá yìí kò yẹ wá sìn ẹ pàtẹ́wọ́ mi fún mi. ó tún ṣì kù. ṣe rí òwe kẹta yìí nígbà tí mo bá ta ló ṣe hùn kí ló dé tí ẹ ṣe hùn kí ni hùn bá yọ nínú nǹkan tí mo kọ sókè bíbá mo kọ nǹkan fún yín lọ́wọ́ ẹ wá tún ṣe hùn kí lẹ́yìn mọ̀ tó ń ṣẹlẹ̀ yàtọ̀ sí tí mo kọ yín bí tẹ̀ tún wá ṣe hùn ẹ sọ fún mi kí lẹ rí lọ́bẹ̀ tẹ fi wá ru ọwọ́ ẹ sọ̀rọ̀ náà. tíjà ń dúró síwájú yín olùkọ́ yín báyìí sọ̀rọ̀ ẹ ṣe hùn kí lẹ́yìn mọ̀ tó ń jẹ́ hùn ọmọdún mélòó ní í ta ẹ ṣe hùn. ah ó dùn mí pé olùkọ́ ìṣirò yín ti dé ó yẹ kí n dá gbogbo yín kúnlẹ̀ kẹ́ gba punishment gidi. kí ló dé kí ni wà tí wọ́n ń fà tó lé tó yẹn. mò ń kọ́ yín ní nǹkan lọ́wọ́ ní nǹkan tó máa ṣàǹfààní fún yín ẹ ò rí yẹn ẹ wá ń ṣe hùn kí ló bá hùn dé nínú òwe yorùbá. Hmm, ṣé o mọ̀ pé yorùbá ló ń kọ́ wọn yorùbá dẹ̀ wúwo gan tí ọba débi tí ọ̀rọ̀ ti tóbi gan yorùbá ṣe hmm, bóyá tó jẹ́ kán ṣe bẹ́ẹ̀ nìyẹn. wo mo ti gbọ́ ẹ má jẹ́ kí irú ẹ̀ tún wáyé mọ́ ẹ ti gbọ́ now mo ti ń lọ ìpàdé tún di ọ̀la àlọ́ kí láàrí. àlọ́ láàmì láàmì láàrí ẹnì kan nígbàgbọ́ ẹyọmọ ẹ má bàjẹ́ o eléyìí tí ẹ sọ sí olùkọ́ yín lójú mi ó burú jù tó sọ pé ẹ sọ tẹ́lẹ̀ lọ kí olùkọ́ yín kó máa lọ lámìlámì. ẹ ṣe torí pé o mọ ibi tí a ti ń bá ọ̀rọ̀ wa bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó ní nǹkan tí a kọ́ra wa débẹ̀ àìmí kẹ èmi á lọ màá tún dé ní <laughs> nítorí pọ́n máa rí mi láàárọ̀ la èmi á lọ lónìí màá tún padà wá rí wọn láàárọ̀ la lámilámi náà ni kó máa lọ bẹ́ẹ̀. ẹ wò ẹ má dá lóhùn ó dàbọ̀. ẹ wò mo mọ àwọn tó lè ṣe hùn láàrin yín o mo mọ àwọn tó yẹ àfihàn láàrin yín dáadáa. mi ò kàn fẹ́ kó bá yín ni o mo mẹ́ni tó stọ́bọ̀n ni mo dẹ̀ mọ́ rí ìsìtẹ́ fi ṣe hùn so ẹ ẹ̀rọ ẹ wò pé títà yín gbọ́dọ̀ máa rí àbí. ṣé wàá rí lórí tẹ ṣe ẹ mọ̀ pé mo fún yín ní sàmì ilé kan ní ọjọ́ Jímọ̀ tí mo sọ pé ọ̀la ni màá máàkì òní ni màá máàkì ẹ̀ báyìí. àhàhà ẹnu yín níta bá balẹ̀ gbà wọ́n wá pa àbọ̀ lọ́wọ́ fún mi. láti rí ẹ máa mú wá kàn pẹ̀ máa gbé wá bá mi bẹ̀rẹ̀ tí ẹ gbọ́dọ̀ súnmọ́ra yín tí ẹ gbọ́dọ̀ jí ẹ̀ tí ẹ kò tí ẹ sẹ́ńtú gbọ́dọ̀ kọ̀ọ̀kan mọ́ná ìfún mama máàkì ẹ̀ ń tẹ́ ìgbà náà lẹ́gbà lórí pé ẹ ṣe gbùn tó ní sí tíṣà yín tó ń kọ́ ilédè yorùbá nílẹ̀ hmm, yorùbá ẹ sáà mọ̀ túmọ̀ ẹ̀ yá láti bẹ̀rẹ̀. alọ́ lámilámi là ẹnìkan kì í ráàbò ẹ̀ abájọ tó fi lọ lọ́dọ̀ mi látijọ́ ẹ̀ tí mi ò rà padà bọ̀ ẹ̀. Ah, irọ́ o padà pọ̀ mọ́ ara wọn nǹkan tí mò ń kọ́ àwọn ọmọ mi lọ́wọ́ nìyẹn ìyẹn ò sí nǹkan tá à ń sọ yìí o at the same time tí mi ò bá padà wá mi ò jẹ̀bi ó wù mí láti fi ṣe aya mo dẹ̀ ṣàlàyé gbogbo nǹkan tí mo rí lára ẹ̀ tó fi wù mí tí mo sì ń retí èsì gidi lẹ́nu ẹ̀ tí mo fẹ́ kó sọ ń àmọ́ kàkà kó sọ ń ńṣe ló sọ ń ń àdùnní kí ló fẹ́ kí n ṣe. <laughs> anyway torí ẹ̀ gan-an ni mo ṣe wá sórí nǹkan tí mo sọ ń ń fún lọ́jọ́ kìlẹ̀ àná mo ti wá dé báyìí mo wá ń fi àsìkò yìí sọ fún ẹ pé hmm. nínú ọmọbìnrin tó ń bẹ láàrin ìlú wa ìwọ lèmi máa fẹ́ nínú ọmọge tó ń bẹ nínú ìlú wa ìwọ lọ́kàn mi hàn máa polongo máa polongo máa polongo máa polongo máa polongo máa polongo máa polongo máa polongo máa polongo máa polongo fara yẹ pọ̀. ìyàwó mi àkànní ṣóhun làdúnní adé orí àdúnní ṣóhun làkànní ọmọ sánsan bí owó òrékè lẹ́wà o ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ìbàdí àrán ẹlẹ́sẹ̀ oṣù gbogbo bí mo ti ń ṣe dákun má ṣe bá mi wí ìfẹ́ rẹ̀ ló ń pa mí ṣóhun ló ń pa mí bí ọtí mo dàbí ogóje ìràwọ̀ lójú mi ṣòrí báyé ti tóbi bó ṣe tóbi tó ìwọ nìkan ni mo rí ẹlẹ́yin ju ẹgẹ́ ojú lọ́rọ̀ wa ó yá wọnú ojú mi. ó yá wọnú ojú mi. lálàálà. ó yá wọnú ojú mi. ọmọdé èwo yìí ẹ wá gbọ́. ẹ̀yin bèbí ṣe ti rí gbọ́ alákọ̀ọ́ni ti ra dùnì aládùnì ti ra kọ̀ọ̀nì abẹ́lẹ̀ jayan ẹsẹ̀ ń pẹ́ ìbéèbí ẹsẹ̀ ń pẹ́ abẹ́lẹ̀ jayan ẹsẹ̀ ń pẹ́ ìbéèbí ẹsẹ̀ ń pẹ́ oṣù jájá ti ẹ̀ wá lé ìbéèbí ẹsẹ̀ ń pẹ́ ṣúgà mọ́ mi gbé jẹ́ ìbéèbí ẹsẹ̀ ń pẹ́ abẹ́lẹ̀ jayan ẹsẹ̀ ń pẹ́ ìbéèbí ẹsẹ̀ ń pẹ́ àdùnì bébí bébí kò máa rò kò máa rò. Kẹ̀yà love the way you roll play role. I know you gbádùn my parole. Ah, my parole. Oya, tètè ká máa ró. Bóyá tètè ká máa ró. Bóyá wò ó ojú. Bóyá wò ó ojú mi. Bóyá wò ó ojú mi. Ojú mi dáadáa. Bóyá wò ó ojú mi. Mo ti rán lólùfẹ́ mi, mo rádé orí mi yòó ti rólólùfẹ́ mi kóró òmùrọ́lá. mo ti rólólùfẹ́ mi ọ̀rẹ́ dé orí mi o mo ti rólólùfẹ́ mi kóró òmùrọ́lá. mo ti rólólùfẹ́ mi. Mo ti rólólùfẹ́ mi mo rówó mo mo ti rólólùfẹ́ mi. fẹ́mi òwòrò òwòrọ̀lá. olówó orí mi alẹ́ ẹlòmíràn tí n bá ti ṣe é tí n fi kúnlẹ̀ bẹ́ẹ̀ dì mí lọ́wọ́ mú kó gbé mi sókè fẹnu kò mí lẹ́nu àgbè ló larún gbórí mi sáyà olólùfẹ́ má ṣe bá mi kó fà mí mọ́ra. mo ti rólólùfẹ́ mi lọ́ra dé orí mi o mo ti rólólùfẹ́ mi mo rò mo tí ó bá máa sèyàn nígbà tí èèyàn bá kú èèyàn kì í fara pamọ́ fún un. kí ló ṣẹlẹ̀ kí ló dé. cool down now àbí bóyá gbékalẹ̀ mi dẹ̀ ni ó ṣe kíní díẹ̀ ti káyà sókè jù náà mo kàn ní ìdìrànlọ́wọ́ ẹ̀ kékeré kan ni. ó ti dẹ́rù bà mí. mo ní ti àwọn oríkì mo fẹ́ mọ̀ nípa àwọn oríkì bíi oríkì ìdílé oríkì ìbílẹ̀ oríkì àwọn ìlú tó jẹ gbogbo side ọ̀dọ̀ yín bíbá yìí. ẹ̀yin tíṣà yìí ṣá bóyá ṣe ló fẹ́ fi ṣe test fáwọn student ẹ̀ ń bẹ̀ yẹn sí wọn ọ̀dẹ̀ nímọ̀ pé wọ́n gan tó jẹ́ tíṣà owó mọ kọ́kọ́ pa ẹ̀. máa wo ìjára wo mu wá èmi ò fi ṣe test fún àwọn student mi you know um, i'm a theatre art graduate at the same time fẹ́ kópa ẹ̀jọ́ láti fi ṣe ìwé kékeré kan ni kò yẹn sìn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o má sọ orí lẹ́nu ojú àwọn ọmọ class mi o. Mm àwọn ah, máa pe olódo ní tíṣà wọn. ṣé rò bá ẹ ni eh, anyway Kingsley èmi ò mọ nǹkan kan pa oríkì or whatever but ó dàbí pé hmm, yes ó ṣàmọ ọkọ alábí ọ̀rẹ́ ẹ̀ ó yẹ káwọn mọ̀ ń pa oríkì ó tiẹ̀ yẹ kọ́ mọ́ ni so màá mú ẹ lọ sọ́dọ̀ wọn wọn á lè put ẹ wàá mú mi lọ sí ọ̀dọ̀ ń alábí ìyá náà. àbí kémi mú ọ lọ sọ́dọ̀ nǹkan alábì o ti gbàgbé pé pàdí mi bámbam ni nǹkan alábì. kí ló mìn. ó mọ ó mọ ó mọ ọkọ tí mo mìn. lójú rẹ olójú obìnrin <laughs> olójú obìnrin ẹ màdìyà alábí ọlẹ Kingsley Kingsley gbà síbẹ̀ <laughs> eh, straight to business. <laughs> ṣé rí oríkì tí ẹ̀ ń béèrè yìí ọ̀nà mẹ́ta ló pín sí oríkì ìlú ọ̀tọ̀ nìyẹn oríkì agboolé ọ̀tọ̀ nìyẹn oríkì ìdílé ọ̀tọ̀ ni tí wọ́n bá sọ wípé ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ abisujo kọ ìjàkadì kátàkìtì lóru ọ̀fà àwọn ọ̀fà ni wọ́n bá wọ̀nyẹn ọ̀fà ní Kwara State tí wọ́n bá sọ wípé olówó òdùrú ọmọ ajífẹ́pẹ́ ṣeré ọmọ awuni kó máa jára lé ẹni apọ́nlẹ́sẹ̀ bí àlárí àwọn òwú ni wọ́n bá wí yẹn. ìyẹn ni pé oríkì ni gbogbo àwọn oríkì ìlú nìyẹn tá bá sọ pé ẹ̀gbà mọ́lúṣàbí ọmọ erinjogun ọlá àbẹ́kúta nìyẹn oríkì ìlú nìyẹn. tó ẹ pé oríkì ìdílé ni. ẹ jẹ́ ká mú láti bí oríkì ìdílé yẹn. ó dà bẹ́ẹ̀. irú oríkì ìdílé kan wà ní ìsìtọ́ ẹ̀pẹ́ ní olú òjé òjé lónìí petu ìjọ mo wẹ́rìn òjé ilé ajá mo rí jẹ mi ò rẹ́yìn jẹ ẹlòjẹ ọmọ arọtúwẹ bí òjò àwọn olóòjé nìyẹn. irú tiwa ní ìsìn wọn ní ọmọ síbẹ̀ǹbùkún ọmọ àgbọ̀nrín sí ọjọ́ ọkú ẹ̀yẹ ọmọ ògùn kan ògùn kan ògùn kan ògùn kan ògùn kan òní rán ọmọ ajagunbalẹ̀ láéláé ọmọ àlè ajagunbalẹ̀ òun làṣàṣì ń pa. ọmọ àlè ajagunbalẹ̀ làṣàṣì ń pa. ìgbà èwe ni ń jẹ́ mi lójú ọlọ àlọ́gbà lọ́lọ́ mi ráyè. <laughs> ẹ sà irú oríkì wo lélẹ́yìí tẹ́ kìtàn sìn. ṣé ewé kan ìwé kan no no no ìyẹn kọ́ eléyìí tẹ́ sọ pé oògùn kan oògùn kan àṣàṣì kankan ò lè ràn yín. <laughs> márùn lóògùn ẹrù bẹ́yìn bò bá rẹ̀ ru ọrùn àwọ̀ nídìílé wa torí bá lè bá àyàn ṣe tó bá bímọ tí wọ́n bá lè ráàyè ṣòro lé fún un ó ti bọ́ láyé àṣàṣì ni o àpèta ni o gbogbo oògùn kò lè ràn mọ́ tó bá fi kú ni o bàbá kéèyàn lúwẹ̀ẹ́ nú omi kó kó sínú omi kó mú òkùn kó sàṣì kéèyàn gorí kí kó kẹsẹ̀ kó lẹ̀ kó sàṣì kò tó máa fi kú ni o ṣùgbọ́n tó bá jọ máa lè tóun ò mọ̀ kó máa lè lóhun tó rò pé bóyá wàá gbóyìn yẹn fún ara ilé wa tó bá sàṣẹ àràn o ẹ ló kà lọ́wọ́. Ah, ẹ ṣe máa ṣètò ká lọ́wọ́ ọrú mi. tápọ̀ olóòkà bá fi bí ìdánwò ọwọ́ gbà mí lóòkà gbáà bóyá lùwọ ni o tó gbà mí gbáà wà á kọ́kọ́ ga torí igi lọ ah. kò tó wà ní balẹ̀ dáa gbáà tó bá balẹ̀ báyìí ọwọ́ ẹ̀ tó akọ́jọ́ dànù ni. ó le tó yẹn ni. Ah! ìwà tí a ti ṣe mẹ́ láti kékeré bó bá ní ìbọn tó bá nà sí ìbọn tó bá yẹ wá pàù o lọ́n ti ẹnìyẹn o torí ti dìjọ ni o máa pa ẹni. ẹyin gangan ló yẹ kó máa pè lọ́mọ àṣàṣì òràn bèbí ń gbà yẹn. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbà yẹn kò tí ì sí bèbí <laughs> ó tún jù báyìí lọ o tí ayé ọmọ tẹyin bá forí sọ pàtẹ ẹyin ní fọ́ kọ́ ọmọ tápàtà bá tó padà forí sọ ẹyin ẹyin náà ní tó ń fọ́. <laughs> à tó jí ìdílé wa burú gan nígbà gbogbo ayé mú bá sọ̀rọ̀ gbà tó ń rí mú àwa lápá. Kingsley kọ yẹn náà mọ. èwo ni ẹ. eléyìí tẹ sọ pé ilẹ̀ pa Bàṣọ̀run Gáà yẹn. ilé ọkọ mi. mi lele ah! ti change lójú mi náà. Ah, ẹ ti wá yàtọ̀ gan lójú mi sí yẹn. tòótọ́ <laughs> ẹ ra ma oh, pẹ̀lú ọkọ. fífún mi tí ẹ máa ń bá sọ̀rọ̀ ní orí fóònù òun ni. how are you my dear. fine ma. àwọn parents ẹ ń kọ ṣàlàáfíà náà wà. they are fine. Ah, ah kí ni dé ṣé kò sí problem. mọ́mí kò yé mi ibi tí Kingsley mú mi wá yìí ni àbí ta ni Kingsley gan fúnra kò yé mi mọ́. àrẹ̀mọ o ò ṣàlàyé fún ni. Um, olórí mo fẹ́ fi ṣe surprise package fún mi um, fífún mi èmi tó ń wò ní Kingsley Adékòyè àrẹ̀mọba ìlú Ìlọ́rọ̀ the paramount ruler of Ìlọ́rọ̀ land gbogbo ẹ̀ṣẹ̀ tí o bá ṣe ìwọ gbà pé mi ni mo ṣe sọ̀rọ̀ mi yé sórí ìdí tí ò fi farahàn ẹni wípé àgbà tó bá lómi inú kí n pariwo àbòmọ̀ bó ṣe wà yìí ìwọ ló lórí lọ́la bẹ́ẹ̀ ni òyà nìṣó jẹ́ kí n fi gbogbo palace hàn lẹ́ wo kò feel free tẹ́lẹ̀ sùn ṣorí gbogbo. kò yé mi látàárọ̀ ń bíbá ẹni pé nígbà tí òun ṣe pé àrẹ̀mọ ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó tí ayẹyẹ fi wá pọ̀ fún àrẹ̀mọ báyìí láti ọ̀sán tá ti wà ń bí títí di alẹ́ tó fi dúdú báyìí. <laughs> nǹkan tó yẹ ni wípé o mọ ipò tí àrẹ̀mọ wà o mọ iye ẹni sórí bó ṣe ń wò yìí kì í ṣàrẹ̀mọ lásán tí inú àrẹ̀mọ ò bá dùn gbogbo ìlú máa pa lọ́lọ́ ni ìjọ tínú ẹ bá dùn gbogbo ìlú máa máa yọ nítorí wípé òun gangan ni àtùpà ìlú yìí. Um, fífún mi ara nǹkan tí ó ṣe pọ̀ gan ara ìdí nìyẹn tí ó ṣe wù mí láti fi ẹ́ ṣe aya nítorí ìgbà tí mo rí àwọn ìwà ọmọlúwàbí tí wọ́n fúnra rẹ̀ ní ọmọ òwúrọ̀ rẹ̀ mi gbọ́dọ̀ kan pé just anybody kí n máa gbé bọ́ láàfin lọ́rọ̀ àtùpà yìí lọ́rọ̀. teku alára. àbúrò lè teku alọ̀rọ̀. ṣé ò sí kí lẹ wá ṣe ládùúgbò wa lọ́sàn-án gangan òòṣà. bá a ti ń kọjá lọ òní mo wá ṣàkíyèsí pé ọ̀gángan orí òrùlé rẹ la wà yìí ni mo wá ní ká yà káàkiri ọ. ṣáà má bínú. kò sí bínú èèbò lọ̀rọ̀ ọmọ òun ṣe ń yàtọ̀ yèyé kò sí yàtọ̀ o kàkà kó dẹ̀ lára ewé àgbọn ẹ̀ ṣe ló ń le koko kò sí. ló ń ṣàánú wa àwa ń lọ bí tá a lọ. ó dáa o a máa ju yín ṣe. kábíyèsí ẹ olórí lọ́la lẹ́ ń rí yẹn o òun àtàrẹ̀mọ náà dé láti ìjẹta àmọ́ a ti ṣe wọ́n lálejò ó tiẹ̀ ti ṣayẹyẹ fún un lọ́tún lọ́sì ó ti fìlà tó nǹkan báyìí. fi fún mi. Ah, kábíyèsí kábíyèsí. kí ló dé tó fi ta gìrì bẹ́ẹ̀ yan ọmọdé yìí. tiẹ̀ e lérò pé mo lè dúró báyìí máa bá ọba onílọ̀rọ̀ sọ̀rọ̀ àbí kò ń ṣe ọba onílọ̀rọ̀ tí gbogbo ayé mọ̀ ni. Ah, ẹyẹ méjì ìjàsà ọba onílọ̀rọ̀ nù tó ń gbúrò àbújá ni èkó ni bí tí ń bá pírẹsidẹ́ǹtì jẹ ní bá ń gómìnà jẹ ilé ọlá lọ àwàyé o wọn náà sòrìrì. ok no problem ẹ ṣáà ti ṣe ìtọ́jú ẹ̀ dáadáa ìwọ fílà tó ń ṣùgbọ́n ilé ọlá ló wà. captain ṣé kọ̀ rẹ̀ yín ẹ ti yí ọlọ́run mọ̀jẹ̀ ya. ẹ. ah boring gan-an ṣòro látara èmi nìkan ni mò ń dá ṣe ṣòro-ṣòro nulẹ̀ nígbà tí mi ò rí ẹ. really. ó ti sà ọ́ abẹ ti gbàgbé pé ẹ̀ ń béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ wa ń bí báyìí àjọ ń ṣeré látàárọ̀ ni àbí àkàndé. àwa dèrò pa gbìyànjú pẹ̀lú gbogbo eré tá à ń bá yín ṣe látàárọ̀ àbí àjùyàn lójú yìí ah oh no no no no no no àmì ah, mi nẹ̀bẹ̀ ẹ̀ ń ṣèyàn kẹ̀. àkàndé àwọn ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu ẹ máa ń tóbi gan ah, dàbí ẹni pé àwa ò jèèyàn lójú yín kí ni wọ́n rò pọ̀ jọ ó dàbí ẹni pé òjọ eré àbójọ igi àmọ́ um, ìyàwó mi ò kì í ṣerú ẹ̀dá bẹ́ẹ̀ ṣò ti alápàá bíi ti ń lò náà òun náà pa gan-an ara àwọn tó rí iná. Oh bíi baba suya àti mr latin. àwọn náà máa mú mi wá happy nínú ilé always. Eh? Um, guess what? What? Wà, Kábíyèsí ní àwọn ò fẹ́ kí o ṣe shopping wedding ẹ ní ibi báyìí. Ibo ni mo ti máa ń ṣe? Mo tún lè á dàgbà dàgbà dàgbà wà á débi tágbà ń rè wà wá dórí tẹ bàbá ẹ̀ wọ́n á máa pè mí náà lólórí èmi náà máa máa yan fanda olórí èmi náà máa dáhùn. Hmm, ó dàbẹ̀ ọ̀rọ̀ tí mo kàn máa sọ fún ẹ rèé èmi ò jẹ ọba o èmi ò tiẹ̀ fìgbà kan ní lọ́kàn pé bóyá mo máa di ọba lókun tàbí nǹkan kan ṣé o mọ kan tí mo lọ read náà tíátà ṣó mo wípé tí mo bá jẹ ọba mi ò ní ráyè máa practice tíátà yẹn. Hmm. Kingsley hmm. ìdílé ọba ló ti wà and ṣó mọ̀ pé ipò ọlá dára ni. Hmm. kí ni màá jẹ. kí ló máa jẹ ló tún sọ. èmi lọ lọ́pẹ́ èmi mà lọ lọ́pẹ́ o eh, eh, eh. èmi lọ lọ́pẹ́ èmi mà lọ lọ́pẹ́ o ẹ wá wúrí bàbá ẹ wá wúṣẹ́ bàbá láyé mi èmi mà lọ lọ́pẹ́ o ẹ èmi lọ lọ́pẹ́ èmi lọ́pẹ́ yẹ Kingsley ìṣòro tó pọ̀ fún mi ó sọ èmi àdùkẹ́ alákàrà ó sọ mí di àdùkẹ́ onígòdì àdùkẹ́ aláṣọ ah ó tún lóun lọ sílùú òyìnbó láti lọ ṣe ṣọ́ọ̀pì ẹ ah òrè pọpẹ ẹyẹ mi ah ọkọ mi ọkọ mi àlàní ọmọ ajagun gbalẹ̀ ó ah, sùn torí tó bá jẹ́ pé ó sùn ni gbogbo dáadáa tá à ń gbélé ayé ṣe à ní ṣe mo mọ̀ wípé ẹ̀yìn ẹ̀ dáa fún wa wo ó ní ohun tí mo fẹ́ sọ fún mi. fi fún mi. màámi. Hmm kò yí ẹni. sórí ìgbà tí mo ti wà nínú oyún ẹ ni wọ́n ti jẹ́ kó yé mi wípé ọmọ tí mo máa fi oyún yìí bí o òun ló máa gbé ògo ìdílé wa débi kíkà ṣé ìwọ wọ́n wá rí wípé ọpẹ́ yẹmi báyìí. màámi ọpẹ́ yẹ èmi gan fúnra mi nítorí pé látìgbà tí ọdún yìí ti bẹ̀rẹ̀ ni mo ti mọ̀ pé ọdún yìí gangan ni bẹ̀rẹ̀ ọdún ayọ̀ mi. o ò yìí tí ì rí nǹkan kan ó ì rí nǹkan kan. ìwọ jẹ́ kí Kingsley kó dé orí ìtẹ́ ọba wàá ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ wípé bẹ̀bẹ̀ ń bẹ̀. màámi ṣé bí mo sọ fún yín àkànní olówó orí tèmi àníṣe ló ń bẹ̀rù àwọn desperado àwa wítan ní onítìátà kan lòun ah, gbà tó dẹ̀ ti sọ pé kò sọ náà bẹ́ẹ̀ mímà ti jáwọ́ ń bẹ̀ ń tèmi o. Oh, hmm, kò yé ni àwa jẹ́ kó yé eh, onítìátà onítìátà àní kó jẹ́ kọ́pẹ́ yẹ èmi náà kó mọ̀ pé ọkùnrin ogun ló ń joyè ni mi ò lè wá kú kan kò lè róyè lè bàbá ẹ̀ jẹ ah ó máa jọba ni torí mo mọ̀ pé bóun bá ti jọba ìwọ máa jẹ olórí olórí láàfin ni. màámi. tí n bá tiẹ̀ sọ pé olórí ìwọ tiẹ̀ yìí sọ wípé ọba ń kí yín olórí ó da ọba ń kin yín. ohun tí mo fẹ́ gbọ́ nìyẹn tí mo mọ̀ pé ó ti ṣeé ṣe ah, gbogbo dáadáa tó máa ṣe ló máa ṣe láyé lójú ẹ̀mí mi bẹ́ẹ̀ ni mo sọ. ó ti ṣe ẹ̀ gbogbo tẹ́lẹ̀dá mi yàn ló máa bá mi mu ó máa máa yanjú gbogbo ẹ̀ ni ah. ó ti dó lórí láì. <laughs> wà bí ìgbà tó yẹ pé o tiẹ̀ ti ń wa mọ́tò ti lé ní bí oṣù kan. èmi mi ì lè jẹ́ kán jẹ mí máyé nígbà tí Dékóyè sọ wípé òun máa gba dírẹ́bà tó máa ma wa mọ́tò yìí fún mi mo ní ó tí o jẹ́ ìrora máa wà fúnra mi àwọn tó jù mí lọ bọ́ sí tí wọ́n ń wa mọ́tò fúnra wọn ni èmi náà kémi náà fẹ̀ síbẹ̀ kí n máa wà kí n máa jayé ọlọ́ba ni. ó tiẹ̀ dáa bẹ́ẹ̀ tó bá yẹ̀ ni pé bó ṣe ń hóná mọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kódà ẹ̀yin ò lè mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí wa mọ́tò ni. ìjà làbágùn kan là ń kọ́ ọ̀run ìyá ọkọ mi díẹ̀ díẹ̀ náà ni. ìyá fífún mi o ìgbéyàwó tí fífún mi fẹ́ ṣe yìí ó mà máa ná wa lówó gan àgàgà wa ará ilé ìyàwó ṣé o mọ̀ wípé ilé ìyàwó ló máa ń gbènà wóoru jù nígbà tó lọ́n máa wá mú wa ọmọ wa wá lọ lọ́kọ̀ọ́ ńlé ọlá ó lọ fẹ́ wọn ńlé ọba kí la ṣe fẹ́ ṣe o ṣe lẹ̀rú ṣà ń bà mí pé bóyá kákúkú kó ìpàdé lọ lé family house wa pátápátá lọ́hùn ká lọ wo báwa yẹ fẹ́ pin bóyá nǹkan ojú ò gbọ́dọ̀ tì wá. ìyá ọkọ mi ìdílẹ̀kẹ̀ kò sí wàhálà kábíyèsí ti jẹ́ kí n mọ̀ wípé kò sí ṣòro fún wa kódà ó ní láìlọ́n pure water kan báyìí a gbọ́dọ̀ mú wá o ó ní kí gbogbo wa ṣáà máa bọ̀ ká ṣáà wá yìí ni pé kò sí wàhálà pé ká má nà kọ́ kankan Maybe the ginger, the ginger. I dey swanga my ginger man. Eh? kábíyèsí, <laughs> ó dáṣọ fún wa báyìí, ó tún pa á láàárọ̀ rè, ọlọ́run. Kò sí wàhálà, <laughs> kò sí yọrùn. Tó bá níbẹ̀ olúwa ṣeun, a dúpẹ́ o. Eh? jẹ́ ká wọlé. Kí ló rùn bí igbó báyìí? Igbó. Hmm, ń rùn bí igbó igbó. Eh. èmi ṣàmọ̀ pé kò sí wàhálà ká fọkàn balẹ̀ ni. ìjà mi swaga. Ah! mo jí ah! mo jí mo jí ìwọ ló ń mugbó òun mugbó bí à ń gbọ́ ń ta ìjọ́ ah, wo ni wọ́n mọ ìfẹ́ yí padà nù kí ni gbogbo kọ́tọ̀kọ̀tọ̀ tó ń bá káàkiri kí ni nǹkan tó tiẹ̀ sọnù tó ń wá káàkiri náà ó ti ẹ̀jọ́ kòkòrò orí ẹ̀ fún ìṣẹ́jú kan ó mọ mẹ́ni tó ń ṣe rárá kí ló dé. Ah, ah. <laughs> o gbogbo sọ́tún o gbọ́ tí sọ́sì máa jayé ayé ló ń jẹ. ẹ wo tó wọ̀ ẹ wo kó kúkú má wọ̀ kankan ó bẹ́ tà. àdè jíjà my swagger swagger àdè jíjà. Ah. <laughs> ó ti tán. kí ìyá ẹ̀yìn kó kúkú yàgàn ó sọ ju bó ṣe bí ẹ sáyé lọ kó má bí ẹ rárá ó bẹ́tà ó wá jókòó kalẹ̀ sí bíbá ó ṣe léboṣú ó ní tìjú ó rórí ayé ẹ ti fọ́ ó ti bàjẹ́ ó ti dàrú ó ti bàjẹ́ fún ẹ ò mọ́ tó kàn ṣíọ̀ mo rádaràdá rédèrèdè irú ọmọdé á ti jà sí rádaràdá mo kí ni gbogbo ra nù yẹn ọlọ́mọ jẹ́ ń bá wọn bímọ ọ̀yà má jẹ́ ń bímọ kí kí ń bímọ òfò ń tèmi. ṣé o gbọ́ nǹkan tí àfi fún mi sọ fún mi ó ní tí mo bá ya àgàn kí n má bímọ pé ó bẹ́tà bí mo ṣe bí ẹ. ó ní ìwọ wá dálé mo ṣú kalẹ̀ ṣé o mọ̀ fún ọkọ ló ń bá wí èmi ló ń bá wí. lifestyle lifestyle ìwọ kọ́ ló ń bá wí. ẹ̀yin ló bá wí kí ló dà ṣe wàá mú sokoto lọ ẹ wọ ẹjọ́ tó lọ lẹ má bàfàjì mọ jẹ mọ mi lára ẹ fi mi lẹ o n bá ti bú so. jọ jọ jọ jọ jọ. ṣé ilé ọkọ mi ni mo wà lóòótọ́ ni bàbá ẹ̀ tí mo bí ẹ fún ṣé ilé ẹ̀ ni mo wà. ẹ sí ilé bàbá mi èmi náà sí ilé ọkùnrin kan ẹ tún gé fọ ẹwẹ fi ẹ lẹ ọ lóde. kí ló ẹ bà orí ẹ ti yí dànù. ẹ wá ẹ fi ẹ lẹ ọ ẹ fi ẹ máa fi jó yín ni mo. fi dó mi fi dó mi fi dó mi wọn mọ pé wọ ni fi dó mi fi dó mi. rárá màjàmájà bí yóò gún dípẹ́ joyè àrùn tí ń ṣaláàdì òṣèlépo bí alẹ́ balẹ̀ elépo wọn á relé ìran aládì ìwà fọnà ọ̀rùn wọn àgbẹ̀gì mo kí ẹ kú oríire bàbá Kingsley Adékòyè o kí ló ṣètò lè jẹ́ mi ọkọ̀ àṣàbí kí ló ṣètò lè jẹ́ mi gbẹngbẹlẹ kú ó àkàndé òní lọ̀rọ̀ kí ló ṣe tán lè jẹ́mi ẹ̀ṣọ́ làlá ọmọ àtẹ̀gbẹ̀sùn àgbọ̀jà kò ó yálé alàgbẹ́ta àwọ̀ lẹ́yìn àdánù àwọ̀ yóò yóò kéré ni kò yí mi ẹ̀ mú wa mú ná olóyè kan tógun ṣírò tógun dakantogun abogun la aróyin ọ̀tẹ̀ abogun na arúgbó aláìgbọràn wánú lé ẹ márùn mi wọlé bàbá mi ọ̀ṣẹ̀ṣẹ̀ kò yí mo rẹ́rìn rè é kò kú lójú irú eléyìí yẹ ni àbí ọ̀yẹ ni bàbá bímọ kọ́mọ́ ṣeun lójú ẹ̀ mo bẹ́ẹ̀ jó mo bẹ́ẹ̀ yọ̀ ní tèmi onílọ́rọ̀ o àkàndé onílọ́rọ̀ ọmọ Yèyíga o gbẹngbẹlẹkú dábì òwú àyàṣe kì í bá bójó obìnrin ààyè kètè bí ẹ ní idó ọba tó. àkàndé òní lọ̀rọ̀ ọba tó tó bí àárò gbẹngbẹlẹkú dábì yòówù àyàṣe kì í bá bójó obìnrin ààyè kètè bí ẹ ní. wá kí ló ṣẹlẹ̀. ibo lórí kò lọ. ibo ń bọ àṣàlà ṣe wo dáyọ̀ mọ́ ni. ṣe irú yín náà ń pè mí. àbí ò ń ṣe èrè nígbà àbí ẹ burúkú nìyẹn lè ní. ìwọ náà ń ṣe èrè báwo ló ṣe jẹ́. kò sáyé irú ti yín bí lówó ni. ò ń ṣe èrè ni orí ẹ jí ni. ayé lè ti kọ́kọ́ fi ẹwọ́ wèrè yìí. èmi ẹ̀mí ọ̀nà ní nǹkan o. èmi ẹ̀gbọ́n ìyàwó àbí burúkú ni gbogbo yín ni. sọ́ọ̀n sọ́ọ̀n. ẹ ò rẹ̀ sí dá mi mọ̀ nìyẹn ó jẹ ten fiber bó mọ̀ ká ló ń bèrè kí ló ń wá mi but bọ́lá ìṣẹ́ máa láwùrọ̀ obìnrin lẹ́nu. ó lẹ́gbọ́ wàhálà lè máa dálẹ̀ yìí bọ́rọ̀ bá di wàhálà èmi àṣà lọ òwe. bẹ́ẹ̀ takò rẹ̀ fẹ́ tara ẹ̀. wa má lọ̀rọ̀ pé torí pé lọ́wọ́ yúnífọ́ọ̀mù o wà látara ẹ̀ mo sì lè tí ìfọ́kọ̀ ọ̀bẹ bóyá ìwà ẹ̀ o. respect ara ẹ̀ o. out. respect yourself. tó o ṣe ọmọ wa fi ẹ́ sílẹ̀ nígbà gbọ́dọ̀ wọ yúnífọ́ọ̀mù náà mi gbà lè tí ìfọ́kọ̀ ọ̀bẹ àbúrò sì gbogbo yìí ni ẹ lọ jókòó lọ. ọba chief security officer tó ń wà lẹ́yìn prince. àbó ló ṣì èmi. ẹ wá wọ ẹjẹ kan lọ́jọ́ kan sí kí wọ́n lọ fi. sọmọ tó bẹ sọ̀rọ̀. wàá gbà tó ń ga pánkọ́ wẹ̀. ọmọ ẹ̀jẹ̀ o ẹ̀jẹ̀ kọ́ni ìgbẹ́ o ètò wọ́n lọ́ọ́ jẹ ìyá òsì tó bímọ òfò ìyá olórí burúkú tó bímọ àdánù tẹnu ọ̀ka kéèyàn dáwọ́ sòsòsòsòsò kó dẹ̀ bàbí wẹ́dẹ̀ àbúrò ẹ̀ jẹ́ ní òru ẹ̀ lájọmọdáyé ó dẹ̀ mú kó báyìí pọ́ọ̀ lórí ọmọdọ́mọ ìyẹn dẹ̀ yọ ọnu báàbù nàìjíríà báyìí ṣódà abẹ́ ṣódà abẹ́ kábúrò yẹn máa kọ́lé kó máa jí ṣo ẹ wo ilé ògbọ́nà ọgbà ní ṣe bẹ́ẹ̀ àdàgbà àtijọ́kọ sí ilé òní gbàyìn ọ̀nà òní gbàyìn èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. ẹ wo àǹtí àbẹ̀ní ẹni títí ẹ ti jóná nìyí o ẹ jọ ẹ má kó nọmọ tèmi o tẹ bá bímọ òṣì tẹ bímọ òfò tẹ bímọ àdánù tẹ bá mọ tẹ fẹ ṣe ẹ lọ wá nǹkan ṣe sí ṣó ti yẹ yín kí ló dé náà ṣé mo pọ ọmọ yín pàtí ni ta ló fún ní invitation. kò sẹ́ni tó pẹ́ lóde ẹ ẹ̀ ṣọ́ fún invitation ni. Ah, ìyàwó ìyàwó kí ló ń ṣẹlẹ̀ ó ah, ti ya wèrè ọ̀rẹ́ yẹn sọ fún ẹni o orí ẹ ti burú ó wèrè ẹ wọ́n ṣẹ́gun wèrè fi ní mú ojú òtí ẹ àbúrò ẹ ń kọ́lé òǹdíṣò òwe ẹ ní wẹ́dì inú ẹ òǹkí ní wẹ́dì wẹ́dì tó dàrú tó dàrú ló ń bẹ̀rẹ̀ sí sìgá lè fi yọ ọmú ẹ olórí burúkú ọmọ òfò ọmọ àdánù ọmọ àbí ìpabẹ́ àwọn tó yẹ kó kú kó ti fọ̀ mọ́ gọ̀ọ́sù kó ti sùn mi kó ti tọmọ tọ́. ẹ gbẹ́gbẹ́ ní sọ abẹ́ ẹ ṣeré ni kí ló fà ọgbọ́n ní burúkú yìí sìn kí ló fa ariwo tẹ́ ẹ̀ palẹ̀ mi lórí nsìn. olórí lèmi o olè halẹ̀ mẹ́mi o mi ò jísọ̀ rárá musician mi musician mi ò lè jísọ̀ olè halẹ̀ mẹ́mi ọgbà olè halẹ̀ mọ́ mi. máa gbẹ lórúkọ wo wà á ká sun ọba yìí ni èmi ni wọ́n halẹ̀ mọ́. abẹ́ ẹ̀ ń ṣe èrè orúkọ ayé lọ́n gbójúlé má fi kòkun gbòòdì. bí ẹlẹ́jẹ̀ ìdá wo bí ẹ láti kò bí mo jí. ok ṣé wọn ló máa ń kọ fẹ́ prince. mo jí. ṣé wọn ló máa ń kọ. mo jí obìnrin náà ló wọlé ẹ jẹ́ fọ́ọ̀kan. ẹ ṣe é ní. Ah. lájọ tàtí dáyé eh. tàtí dáyà láàyè babaláwo bá ẹ lẹ̀ ìjọ òní ẹgbẹ̀rún mọ́tò báyìí wá sínú lérí mọ́tò tó fáìn báyìí tinted glass eh, fati fún mi. eléyìí ló ń jẹ yín lójú eh. eléyìí mọ́tò eléyìí ló ń jẹ yín lójú ẹ̀yin òríró eléyìí rẹ̀ èmi lẹ́ ń bá wí èmi ọba bíi ẹ̀yin máa sì láti ká àbábọ́lọ́ àbúrò burúkú ẹ̀yin ẹ̀dúró dèmi ẹ̀dúró mọ̀ ẹjọ kí ló kí ni. ìṣó lórí ẹ ṣe rẹ ni jẹ́ kó mẹ́ta ok sikamida sikamida. máa bẹ̀rẹ̀ mi ẹ gbà. kọlọ́yìn bọ̀rọ̀ kọlọ́yìn burúkú ni gbogbo yín. ẹni tó bá gbọ́ ohun ẹ̀gàn á mọ̀ wípé kì í ṣe tilẹ̀ ẹ̀ nà ó asọ́dúnkọ́ ó asọ́dúnkọ́ ẹ kò sí problem ẹ ọ máa wálé ah ó bẹ́tà ó bẹ́tà torí pé o ní láti wá tọrọ àforíjì lọ́wọ́ ìyàwó mi pé o wá sí wedding wa o ẹ ẹ bẹ̀tà kí n bẹ wá ògùrọ̀ tó pọ̀ sílẹ̀ ògùrọ̀ again <laughs> so ṣé o rí ògùrọ̀ mu lọ́hùn ní gbogbo yẹn àbí ẹ̀ẹ́ eh, o rọ́ọ̀rì jìnnà mu ah ẹ ah, ah, ah, eh, má wọrí èmi abẹ́ gẹ̀ẹ́tì yẹn sílẹ̀ sí problem lórí yẹn eh, ti fún mi fúnra rẹ̀ gan ti wà lẹ́gbẹ̀ẹ́ mi níbi ẹ nà mm, tún jí ọ̀rẹ́ mi ah, ah. ẹ jẹ́ kí n gbé fún un. ẹ lo ọ̀nkú tún jí ẹ kújọ́ mẹ́ta. ẹ lọ́rẹ̀ ẹ ó bẹ́ tà ẹ a máa sọ later because à ń lọ síbi kan ẹ ò ṣe má. TJ àwọn ọmọ tó ní ìṣòro tó yẹ. ọjọ́ tí mo kúrò ní ẹgbẹ́ àkùnràn tí mo di ìbálélé òun nìyẹn. so ẹ pa ètò tó tó ìlẹ́yìn mi. o ò tí ì rí kankan. mo máa miss tó pọ̀ gbọ̀ngbọ̀n irọ́ o ó yà mí lẹ́nu ni so kábíyèsí ọba aládé ló ń ná owó wa. kábíyèsí náà olórí wo ọ ìtẹ̀ gbàgbé màá lọ kó àwọn kan wá sí tiwa rí àwọn ọlá ọlámídé wọn kóra àwọn wájọ yẹn ògùrọ ló jẹ́ kí n rántí ògùrọ̀ làwọn náà béèrè tó bá rí nǹkan tí wọ́n mu sí mi lọ́rùn ní ọjọ́ yẹn ní ògùrọ̀. Ah, àwọn èèyàn mu jẹgbẹdú ògùrọ̀ ọjọ́ yẹn àwọn àwo ń bọ̀. tara wọn ilé kún o. Mr. Ah! Tunji. Ẹ wí bẹ́ẹ̀ dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ah, ah. Ṣùfà àwọn púṣọ̀ tí mo wo ìgbọ̀n fún mi ní kọ̀ǹsán àgbè yìí mi ì lè ṣe ń bì. Ọkọ̀ kò tún jí wọ ẹ̀ṣẹ̀ mi o. Oh. Kò yẹ kó jẹ́ ẹ̀yin ni ẹni sí níbi wedding wa. Ohun tó ṣẹlẹ̀ má bínú, ó yí ọkọ ẹ̀ jùwọ́ lọ èsì orí time tí mo tí mo ní láti wálé tí mo wálé ẹ̀wọ̀n mọ̀ kojú three weeks lẹ́yìn ìgbà ẹ̀rọ lẹ́sẹ̀ wedding kò dẹ̀ ní easy fún mi kí n wálé àwọn òyìnbó tí mo bá iṣẹ́ wọn nígbà ẹ kú náà in fact ó ó dùn pé mo miss o pẹ̀lú àwọn nǹkan tí mò ń wòye o. ah in fact ẹ miss. ẹ ṣe bí ẹ ṣá wà òkè kò sí problem. Ah, àwa òkè adúpẹ́ fọlọ́run. ó bá mi rè nǹkan tọkọ ẹ fi ṣe mí lálejò rè. ọ̀ oh ṣé kò ṣe ẹmu ogoro ẹ yẹ. àwọn kò tún di èmi ò kí mọ tíì. Eh, eh, that reminds me um, má bínú o ogoro yìí ṣé ó jẹ́ bí èèwọ̀ nídìílé yín ni àbí wọ́n ló kàn decide pé ò ní mu. Mr. Túnjí ogoro kì í ṣe èèwọ̀ ìdílé wa bọ èmi ò kọ kí n mọtí ni moreover wọn máa ń sọ pé ah, ọtí ò dáa fóbìnrin torí ẹ lèmi ṣe máa ń avoid ẹ o. tó bá jẹ́ pé reason yẹn nìyẹn jẹ́ kí n sáré correct pressure tó ní sórí ọtí kì í ṣe obìnrin nìkan ni ò dáa fún kò dáa fọkùnrin náà ọtí kò dáa bí orúkọ ọjà yìí gbé mi sí sórí eléyìí kí wàá ń ṣe ọtí ògùrọ̀ lélẹ̀ tí o bá mu eléyìí ó máa tọ̀ ibà ni àrẹ àfúyẹ́ eléyìí kì í pààyàn ó tún dùn ó lélẹ̀ ó gbọ́dọ̀ máa dùn ní látọjọ́ tí mo ti wà nílùú èyìnbó tí mi ò ti rí kinní mu mi ò ń wà òkè tabadẹ̀ máa mu bí ọlọ́jọ́ kẹrin ọlọ́jọ́ karùn máa ti di ìṣà original lélẹ̀ òun tó dùn òun ò kì í kóró taste eléyìí tọkọ ẹ mú nìyẹn tó wò kórè. ọ̀dà ẹ jẹ́ kí n ṣe kí n ṣe. o gbẹ́ta dùn tí mo sọ yẹn. tó fún mi. oh god oh. o ti mú o ti mú. máa ṣe báyìí kí ni problem ẹ náà. èmi ni mo ní kó mú. o bá máa sọ pé kó mú o má jẹ́ kó mú. tó so o ra ògùn ọ̀fà ṣe ìmọ̀ o ti jẹ̀bi kí ló wọ́n náà dé ìjà ìjẹkújẹ o dẹ̀ mú ògùn náà. mi ò kò so ògùn ọ̀nù lẹ́mi rí kò sí ògùn ọ̀ nínú lẹ́mi rí ìwọ́n náà sọ fún mi pé kí n ra ògùn ọ̀ sílẹ̀ fún ẹ mo ra ògùn ọ̀ sílẹ̀ fún ẹ sí òfin àwọn mi lógùn ọ̀nù ó bàjẹ́ bí ó ṣe gbogbo. ó ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé òun fẹ́ kó mọ̀. jọ ń torí ọlọ́run o kò wá múdìn bíbá ẹ látẹ̀kan ni ó ṣoúnjẹ fún ẹ ò jẹ́ jọ ń ọlọ́run àwọn náà mọ̀ pé mi ò kúndùn ọtí bẹ́ẹ̀ yẹn ó mọ̀ pé mi ò kí ń mọtí mo kàn fẹ́ fífẹ́ mi hàn sí ẹni Kingsley ìfẹ́ ni mo fi hàn sí ẹ. fífún mi fífún mi dúró náà ẹ̀yin ò ṣe kí n máa ń bèrè ojú lọ́wọ́ olójú kẹtù gbà o fẹ́ fífi hàn sí mi o ò bèrè irú ìfẹ́ wo ló máa fi hàn sí mi ṣé ìfẹ́ wípé kí èmi fi ẹ kọ́ọ̀pù mu ògùrọ̀ kí wọn náà tún gbé kó tún fi kọ́ọ̀pù kan náà yẹn kó wọn náà tún fi mu ògùrọ̀ ṣé ìfẹ́ nìyẹn. kábíyèsí èèwọ̀ ńlá kan wá wà ń bẹ̀ o. àbọ̀ rẹ̀ ń ṣe àwò. láti ìgbà tí a ti wá ṣe ìpín pẹ̀lú òòṣà ìlú wa yìí àtiwọ́ àti àrẹ̀mọ àtàwọn ìyàwó yín ẹ gbọ́dọ̀ fi igbá kan náà mú ògùrọ̀. ṣé wo mọ̀ wípé ìwọ ni nídìílé ọba ni tí wọ́n bá fi igbá kan náà mú ògùrọ̀ wàhálà ló máa ṣẹlẹ̀ ah! ìwọ ni nídìílé wa. mo kú mo kú mo dárò ah! Kingsley kí ló máa ń ṣe báyìí kí ló máa ṣe ah! mo dárò mo dárò. má ò rí má ò rí èmi náà tí mo jókòó síbi nǹkan tí mo máa ṣe sí ni mo ń rò because ẹ̀yin obìnrin ọ̀dàlẹ̀ kó lé ní mi ò mọ mi ò mọ mi ò mọ nǹkan tẹ máa ma sọ náà nìyẹn nígbà tẹ bá ti dáràn tán tí gbogbo ayé ti bàjẹ́ tán tẹ ti gbẹ̀mí èèyàn mi ò mọ ọmọ náà lẹ máa sọ máa rọrùn máa mọ nǹkan tí màá ṣe a máa fàdúrà jagun lé lórí. Oh. fún mi àtìyá rẹ̀ ní ọ̀pọ̀ ọlẹ́kùn. ọ̀rọ̀ ògbèrè wà ń pọ̀ máa wu lẹ́kùn. ọmọ aláṣọ rẹ̀ ń wá ń wà kìsà. ọmọ ẹlẹ́ran rẹ̀ ń di egun. èmi ń wọ̀ràn látijọ́ yìí mò ń wò kó o pè mí n ò wá rí kó o pè mí òun ni mo fi wá wá ní ìsìn. Abẹ́ni, sọ gbà mí láyè kí n pitú ọwọ́ mi. kí n fi fi fún mi pàyà rẹ̀ lẹ́kún. èèwọ̀ èèwọ̀ ajá ò gbọ́dọ̀ jobi yeye ṣé bẹ́yìn àgbàlagbà náà lẹ máa ń pa lówe wípé a kì í pagún bẹ́ẹ̀ lẹnìkan èyí jẹgún ẹnikẹ́ni ò sì gbọ́dọ̀ fi gún bọrí kò ṣeé ṣe ọmọ ìdílé kan náà lèmi àti fi fún mi ṣé ẹ sì rí ìdílé wa nídìílé ajagunbalẹ̀ ẹnikẹ́ni tó bá ṣàṣìwà ó máa forí ara ẹ̀ gbé ni àti wípé egun tá a bá so mọ́ ajá lọ́rùn ajá ò gbọ́dọ̀ jẹ́ kò sì gbọ́dọ̀ sọnù bẹ́ẹ̀ lọ̀rọ̀ fífún mi ṣe jẹ́ sí mi àmọ́ ṣáá. ìgbẹ́jọ́ ní ọwọ́ ọ̀rọ̀gún ọ̀run níwọ̀n ìgbà tí o mọ̀ tí o sọ òun mọ̀ lè ní tì ọ́ lẹ́yìn lọ síbi ìgbẹ́jọ́ ó yá dìde. kéré gbóhùn mi o ìyá kéré gbóhùn mi gbogbo ẹlẹ́yẹ mo ti bá múlẹ̀ ìyá kéré gbóhùn mi ìyá kéré gbóhùn mi o. mo ṣíjú apá mi ọ̀tún kókó ń wẹ̀ mí lọ́wọ́ ìwẹ́rẹ́ ìwẹ́rẹ́ mo apá mi òsì kókó ń wẹ̀ mí lẹ́sẹ̀ ìwẹ̀ ìwẹ̀ ọ̀nà wo làátọ̀ ọ̀nà wo là á gbà tá a fi bá eriwo ọ̀sẹ̀ tẹ́lẹ̀ adífáfọ́kùn nínú irú mọ̀lẹ̀ nígbà tí wọ́n lọ bólókun pẹ̀sán ọdún rẹ̀ ǹjẹ́ ta ló tún aláàsán bàròkun ìṣẹ́pẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọ ojú omi ìtìbàǹbà àwọ alẹ̀ odò ìràwé lẹ́bẹ̀lẹ́bẹ̀ ní ṣàwọ àjàrọ̀ ojú omi. ìràbọ̀ ìràbọ̀ kí ni wàá kó o yá o yá o yá o yá. Xà là bà câu Câu Xà là bà câu Câu Yêu ba miếng Một phải dòng Một phải chồng Ha ha ha! èmi ti jò ní wàràpá èmi ti jò ní wàràpá èmi ti jò ní kẹ̀kẹ́kẹ́ ká bọ́sì bọ́sì àràkòyà àràkòyà jọ àjèké jìkè jìkèjìkè jọ àjèké. ṣèyí adé ẹ̀rí ìdìfẹ̀fẹ̀ tí ń gbé òun rè fólú ẹni ǹjẹ́ ta ló tó aláṣán bá kú ifá ní orí o orí nìkan ló tó aláṣán bá rò kú wọ́n mo ti ń pa ẹtí mo fojú fún ẹ lónìí gẹ́gẹ́ bí adarí wúru ó yá máa bọ̀. èmi èmi mi wà. Ah, ah, ah, máa bọ̀. kí ló bá wọn kí ló bá wọn. Eh, eh, eh, máa bọ̀. Ndandamiriko Ndandamiriko Ndandamiriko Ndandamiriko jọ gàtí kò jọ gàtí kábíyèsí ẹ̀yin náà wo alátímù ńlá ìlẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀yin ò rí wípé nítumọ̀ ní tó kẹ́sì tó bá. gbogbo àlá tó ńlá pátá mo ti gbọ́ àmọ́ mo fẹ́ kó o mọ̀ látòní lọ wípé ohun tí a bá ti ní sọ tẹ́lẹ̀ lọ ti ń pa nípa o púpọ̀ nínú ẹni tí ń lálàá ló jẹun tí wọ́n bá gbé sọ́kàn àbí tí wọ́n bá rò ó sùn ohun tí wọ́n bá gbé sọ́kàn àbí tí wọ́n bá rò kí wọ́n tó fẹ̀gbẹ́ lélẹ̀ òun ni wọ́n fi lálàá lọ́ọ̀rẹ́ sùn alá yìí ò ní nǹkan ṣe pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀. ó dàárọ̀ kábíyèsí. mọ̀ọ́rí ilé rẹ̀ torílẹ̀ tíṣú àjí ti jìn àjí dáadáa. ṣé kò sí ó ṣàti gbébi tó fọ́ ni lọ kí ló wáá fẹ́rìn tó tó yìí. sọ́ọ̀rì mà ìgbà tí wọ́n ti gbébi tó fọ́ nìyẹn lọ mo rí pẹ́ẹ́n rẹ́rìn gan mo dẹ̀ ní kí n máa rẹ́rìn tó kù lọ kí lè má bàa bọ́rìn tìgbà tára mo máa fi dé. Ah abájọ <laughs> bí dókòwé ṣe ròyìn wa àti kejì ẹ gan lẹ́jọ́ rí. ọkọ mi o. ṣé wàá pa ah, ah, ah, bí mo ṣe ń bọ̀ mo gba ọ̀dọ̀ dókítà. ṣe yàn kábíyèsí ẹ ra sà ẹ wo kábíyèsí bínú ṣe rí gangan bẹ́ẹ̀ ló fi ṣe yàn o yà ẹ nǹkan ayọ̀ náà ni sà nǹkan tó ṣẹlẹ̀ ni wípé fífún mi ti ní oyún oṣù mẹ́ta yes láìpẹ́ láì jìnnà báyìí kábíyèsí ẹ̀yin náà di grandpa nìyẹn <laughs> àmì àmì kábíyèsí ẹ̀yà òun fúnra wà mí báyìí ẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ kò sí wàhálà sá. hello sir ẹ ó lọ sí toilet ẹ bó ṣe ń lọ sí toilet ni ẹ ń bá mi sọ̀rọ̀ yẹn ẹ máa rọrùn tó bá dé máa gbé fún un ok kájọ wá bá yín ní palace ah, no problem no problem sir thank you very much àmì sir kábíyèsí. fún me, fi fún mi dóná kí nìkan tó ń jẹun jáde lórí ẹlẹ́nujọ́ mẹ́ta iná sọ fún mi tó bá dẹ̀ ti gbọ́ wípé mo ń sọ̀rọ̀ nípa kábíyèsí wà á dẹ̀ bẹ̀rẹ̀ sí lejú wà á kàn bẹ̀rẹ̀ sí wà á kàn change nínú ilé kí ni problem ẹ. Kingsley ṣé bí ọmọ ni mo mọ̀ tó máa ń polongo ṣọ́ọ̀tún polongo oyún ni tó ń polongo mi pé mo lóyún kiri. Ah, ah. fífún mi báwo ló ṣe láìkí rọ báyìí ṣé nítorí wípé mo ń polongo yín ìwọ ṣe change. ohun kankan ló ń bí mi nù. you are a liar. ẹ ó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ìgbà tí bá sọ fẹ́ kọ́ ló bá sọ pé òfẹ́ bá kábíyèsí sọ̀rọ̀. ok kábíyèsí sọ pé kémi àti ẹwà rí àwọn onírọ̀lẹ́. okùn ló máa fi wọ́ mi lọ sọ́dọ̀ kábíyèsí ṣòtìgbọ́. sọ́tọ̀ sọ́tọ̀ àṣírí ẹ̀ tú wọ́n èèyàn kì í fẹ́ ọkọ àwọn ẹbí ọkọ lèèyàn ń fẹ́ àwọn ẹbí mi àwọn ló wá fẹ́ tí o ò bá ti comply pẹ̀lú àwọn ẹbí mi o lè rojú rere mi o. Kingsley jẹ́ kí mi wá fi àsìkò yìí sọ fún ẹ pé mi ò ń bá àwọn ẹbí ọkọ kankan ìwọ gbọgbọ Kingsley Dékóyè ni mo wá fẹ́ mi báyìí ṣé o ti gbọ́. sími. ìyá fi fún mi ẹ wo látìgbà tí aláyé ti dáyé báyìí ni màá ṣe nǹkan mi kò yí padà. yí padà kí ni ò yí padà ọ̀rọ̀ rúrú wo ló sọ lẹ́nu lọ́dọ̀ wo ló fẹ́ gbà ṣe ọ̀rọ̀ fífún mi mo ní òun tó ń sọ jáde lẹ́nu ọkàn ńlá nu ọ̀rọ̀ kan bọ́ lẹ́nu ẹni ọ̀rọ̀ kan lẹ́yìn tó ń sọ yìí kí ló fẹ́ kó ṣe fún ẹ ládùúrú gbogbo nǹkan tí bàbá ọkọ ẹ ṣe fún ẹ ẹ wọ́n ṣe ìyàwó fún ayé gbà wọ́n mọ̀ ìwọ wá sọ pé báwo ni ti bàbá ọkọ ẹ ṣe jẹ́ ìwọ gbọ́gbọ́ ẹ̀rí mi ò ní gbà fún ẹ bí èèyàn bá ní ọkọ tó bá ní ẹbí ọkọ tó dáa ohun gbogbo ló ní ọmọ burúkú ṣe fẹ́ àdán burúkú ni ò ṣe ní o wá sọ̀rọ̀ jáde lẹ́nu ìwọ àhírọ́ ni mi nígbà fún ẹ kì í ṣe ọ̀rọ̀ tèmi gbogbo ọ̀nà tó bá mọ̀ tí ìrẹ́pọ̀ fi lè wá láàrin ìwọ àti bàbá ọkọ ẹ òun ni kò wá bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ wo màámi ẹ wá gbọ́ o tó bá jẹ́ dandan dandan kémi àti ọba oyè yìí gà onílọ́rọ̀ ti ìlú ìlọ́rọ̀ gbẹngbẹlẹ́kù kẹrin tó bá jẹ́ dandan dandan kémi àti ẹ̀jọ̀ rẹ pọ̀ ni onígbọ́ ayé àmọ̀dágbó sí méjì ni. ẹ ẹ kí ni ìtumọ̀ yẹn kí ni ìtumọ̀ yẹn. ìtumọ̀ ẹ̀ ni pé èmi àti ọmọọba adékóyè kingsley ayámọ̀ pín gàrí. mo gbé ẹ gbà mí ta ni màá pè éèdì rèé ẹ má wò mí ràn éèdì éèdì fífún mi èdè ti mú ẹ wọ́n ti bọ́ síbì kan wọ́n ti ń sàṣẹ wọn jẹ́ kó mọ nǹkan tó ń ṣe mọ́ èdè ti ràn ẹ́ èmi kọ́ mi ò ní lájú mi lẹ́kìtà lùbọ́ kó wọ̀ pé ayé mi <laughs> onígbàdágbó méjì níbo bí ìgbọ́rú ẹ̀rí bọ̀dá làbí ẹjọ́ mo fẹ́ rí yín ni nǹkan tí ń ṣe mí nǹkan ṣe mí ni gidi mo fẹ́ rí yín báyìí báyìí. ah fífún mi máa ní. kí ló ṣe fífún mi. ẹ parí parí parí sórí ẹ hmm, kọ́lọ́ máa ṣàánú àwọn ọmọ wa tá a máa bí ní pẹ́pẹ́ sí o nílé àwọn ọkọ òun o wọ́n ní kó máa pọ́n bàbá ọkọ lé kó n súnmọ́ ìyá ọkọ kó n pọ́n gbogbo àwọn ìgbọ́n ọkọ lé gbogbo àbúrò ọkọ òun wá sọ fún wa pé ọkọ gangan lòun fẹ́ kò sí tó kàn òun káwọn yòókù kàrà kó o pọ̀ wọn lé kàrà kó o súnmọ́ wọn wọn á kó máa kó bọ̀ padà nù ilé mo ní. Ah! bọ̀dá mi o kíní kan wà tí mo fẹ́ kó yé yín o ṣé ẹ mọ̀ pé wọ́n ní kọ̀rọ̀ ayé ó sàn ju gbangba ọ̀run lọ o. kí ni ìtumọ̀ yẹn pẹ̀lú dáǹsọ yìí. bẹ́ẹ̀ ni fífún mi ló ń gbé ọ̀dọ̀ àwọn ará bíi. àbá gbẹ́bẹ̀ o òun ló mọ ohun tó ju ẹ̀ ń rí lọ́hùn-ún òun ló mọ iná tán fi ń lára tá a bá wà dandandandan bẹ́ẹ̀ ṣe ń sọ ìpínkọ́ lọ́ọ́ fagídí jókòó sọ̀hún tí wọ́n bá gba ẹ̀mí ọmọ yìí bọ̀dá wa gan tó wà lọ́rùn tó ti kú sọ́run inú wọn ò ní dùn o wọn á ní à kì í ṣe ọmọ ìyá gidi. kí ló wá rò pé ó lè ṣe abẹ ni. ẹ kúkú mọ̀ wípé èyí tó jẹ́gbọ́n ẹ̀ gan ọmọ tèmi. mo jí. mo jí níbo ló ń gbé. ibi ni kíní kan dẹ̀ wá tí òye yín tó mo dẹ̀ hàn pé òye yín ẹ̀ kàn ń ṣe bí ẹ̀ ń pretend nígbà tí òye yín ni bọ̀dá mi ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé àwọn ọmọ obìnrin ilé wa wọn ń ṣe bẹ́ẹ̀ wọn ń ṣe bẹ́ẹ̀ lórí ọkọ mélòó nù wá lórí ilé ọkọ gbé èmi rè ń bì ọmọ tèmi rè tó jókòó jẹ́ yìí tí ò tí ì ríbi kan lọ àpébá adé family house wa lọ́rùn lọ́rùn lọ́rùn ǹjẹ́ ẹ mọ iye àwọn tó wà ń bẹ̀ ẹlòmíì ti lọ ilé ọkọ kan darí tí ò ríbi lọ mọ́ èmi ti lọ méjì èmi ti lọ ní mẹ́ta èmi ti lọ ní mẹ́rin èmi wá tí ò tiẹ̀ ìlọrí rárá ṣáyé torí ẹ̀ parẹ́ ni ṣé tí wọ́n bá wà nílé ayé kọ̀sán ju kán fi wàhálà para wọn dànù torí kí wọ́n fẹ́ gbélé ọkọ ah, èmi ẹ wò ó ẹ jẹ́ kọ́mọ náà máa bọ̀ nílé ilé nílé o ìtàn fi máa pàdánù ẹ jẹ́ kó máa bọ̀ nílé. Àbẹ̀ní lọ́rọ̀ kan ṣá kó náà máa bọ̀ ní kó wá dálé mọ́ṣú kẹjọ máa ṣe àbí. Hmm ó ti yé mi. ṣé o. bọ̀dá mi hmm? ẹ ní mo drink yín tọmọ ni. kí mo drink ni àbí lẹ́mọ̀ sọ pé n tó tẹ ẹ lọ́rùn pé kó wá ṣẹlẹ̀ mọ́ṣú mi ò wọ́rọ̀ pẹ́ńbì tí n bá pẹ́ńbì ó lè jẹ́ igi ni mo jí ọmọ ẹ̀ àbáyà àkẹ́ àbí gan ló bá fi lé mi dànù. tẹ́ bí tẹ́ déhùn dẹ́kọ̀ yà lákà ẹ̀ ọgbọ ìrìn rẹ̀ dá wọn káàbọ̀ ẹ̀yìn ọ̀sìn ọwọ́ àsọkalẹ̀. ọwọ́ a máa ta àkà fún gbogbo wa ó yá ẹyin ẹyin mọ́ ọmúlẹ̀ ọ lọ́wọ́ ẹyin. ẹyin ẹgbọ́ a pé ẹ̀jẹ̀ wo nínú wo bá a bá wá dé padò ẹyin ẹ̀ mọ̀ mí bẹ̀ ẹyin oúnjẹ ò ní gbónú. èkó yìí ọmọ bàjẹ́ o ṣé ń bọ̀ wá mú àkà lẹ́gbọ̀gbọ̀n lọ bọ́ọ̀bà amáka fèmí náà ọ̀wọ̀ àmúlé lọ èkó yìí èmi aláṣẹ tọ́sí mọ̀pá aláṣẹ ni mí ọ̀ lè bí inú ewé ni. Ah, ah. èmi ò kì í fi ewé ta àti pé gan pàápàá bó mo ti fẹ́ rí ewé bí báyìí. nbí ah, igi ló sùn lọ nínú igbó ẹyin wágigun àti pé wọn jàgà kan ọ̀yà ọ̀yà wá ewé tó bá fẹ́ kọ́ ọkọ àkàlẹ̀ ọ̀sẹ̀ òun yóò dà fún ọ. ẹyin ọwọ́ gígùn ìdí mẹ́rẹ̀ rẹ kọ́sọ́ gígùn ọ̀bọ̀ ń bọ̀ o. mo yóò pẹ́ o wá gígùn wá gígùn wá gígùn ìdí mẹ́rẹ̀ sọ́ gígùn ọ̀bọ̀ ń kábíyèsí aláyélúwà a kì í fọmọ rẹ bọrẹ. bẹ́ẹ̀ni. amẹ́yìí ti fọmọ rẹ bọrẹ. èmi. bẹ́ẹ̀ni. lọ́nà wo. ó dẹ̀ ti di dandan kárẹ̀ mọ́ kú. ọmọ tèmi. ìkòkò kan ṣoṣo tí ẹlẹ́gbára mi sì dé rí wọ́n ní tí iná bá kú àfọ erúbojú tí ọ̀gẹ̀dẹ̀ bá kú àfọmọ ẹ̀rọ́pò. E èmi á wá wàjà kò ní sí ọmọ tó máa ṣe lédè lẹ́yìn mi agbẹ́dọ̀ a gbọ́dọ̀ rí kún yẹn ṣàánú mi ẹ má jẹ́ kójú tì mí ẹ má jẹ́ kí àrẹ̀mọ mi kú ẹ gbà mí. kábíyèsí. mo ń gbọ́rọ̀ yín. ọ̀nà àbáyọ wà. dúpẹ́ bẹ́ẹ̀ ni ti ń rí ẹ máa ń fẹ́ kó ọkàn mi sókè nítorí mo rántí ọjọ́ kò sí gbogbo nǹkan téèyàn lè bá débi ọ̀nà àbáyọ wà mo dúpẹ́ kí ni kí n ṣe èlò ló fẹ́ ná mi. tí ẹ bá fẹ́ kárẹ̀ mọ́tò àfikọ́ bá wàjà.